Tiba. Ẹ káàsán, ẹ káàsán gbogbo tí ẹ ti ń wò wá. Hmm. Mi ti fẹ́ ṣe program lágbàtà ti dé láti Abidjan. Program tí mo ṣe kì í ṣe pé mi ti ṣe àbò Abidjan rárá. Mo kàn sáré fẹ́ sọ̀rọ̀ èèyàn kan tó pè mí ó jẹ́ kí n sáré fẹ́ pé ẹnìyẹn náà wá ń lo nǹkan fún mi ni o mo wá rí i pé lọ́sàn-án yìí nǹkan tó ń lò kò lè kò lè jẹ́ fún mi nọ́mbà kan wà tó wípé tá bá ti lè ṣe program torí pé àkíráàyè pé kí bàbá kí wọ́n dáwọn èèyàn lóhùn èèyàn kan wá wà tó wípé ó ń lo nọ́mbà kan tó fi ń gba àwọn èèyàn tí ó sọ pé òun ni bàbá ìgbẹ̀jì mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ wá lórí comment section téèyàn bá sẹ́ndì nọ́mbà sí yín tó bá ní nọ́mbà bàbá ìgbèjì ni ẹ má dáhùn o ẹ gbọ́ mi o ẹ má dáhùn tẹ́ni ẹ bá sọ pé ẹ òun ni bàbá ìgbèjì òun ni kinní kan irọ́ ni o màá pe number. yẹn fún yín nìsín four one nine ń lẹ́ni yẹn tó sogún ọdún ń la mú ẹni yẹn nìyẹn máa ṣẹ̀wọ̀n yóò ṣẹ̀wọ̀n láti overs náà tó ti pè mí nìsín náà ti sẹ́ndì number. yẹn ẹni yẹn pè mí pé ẹ ẹ̀wọ̀n fẹ́ sẹ́ndì owó sí ẹni yẹn wípé ṣùgbọ́n òní kò confam wípé sí bàbá ni mo wá ní pé kó sẹ́ndì nọ́mbà yẹn sí mi ná bí mo ṣe wá rí mo wá rí wípé scam ni olè olè ni bọ̀bọ́ yẹn olè ó dúró sórí kò sí bí mi ṣe track ẹ̀ tó èmi gangan ti èmi gangan ti ba chat rí tó sọ pé òun ni ẹgbẹ̀jì mo wá ní àbàbá ẹ ṣeun ẹ pẹ̀lẹ́ ẹ dákun ẹ ṣe ẹ̀mẹ́ tó ń ọmọọba Abíọ́dún Kẹ́hìndé ó ní à òun lè mọ̀ ọkùnrin tí ẹ ti gbàgbé mo ní orí ẹ dàrú n ò ní mọ̀ ọ́ ọmọ pìsẹ́ńtà ọ̀dẹ̀ léwọlẹ̀gbẹ̀jì ẹ dákun mo fi ọlọ́run ọba mo fi bẹ̀rẹ̀ ọgbà wa táwa lórí social media wa táwa lórí page ọgbà wa táwa lórí YouTube táwa lórí Facebook àgàgà wa táwa lórí Facebook tí nọ́mbà yẹn wá sọ pé òun lẹ̀gbẹ̀jì ẹ mọ́ da lóhùn o eight one zero four five three three seven two three olè mo ní nọ́mbà yẹn olè olè pọ́nbélé á ní mo ti rẹ́ni tó lè bá mi kọ́mẹ́ǹtì nọ́mbà yẹn kó kàn bá mi ẹnjìnà mi ò sí around èmi wà l'Ógbómọ̀ṣọ́ ni mo wà lọ́dọ̀ bàbá bá kàn ní pé kásáré bá mi táàgì nọ́mbà yẹn ẹni tó bá wà lọ kásáré bá mi táàgì nọ́mbà yẹn ká wá kọ four one number four one nine sí ibi nọ́mbà yẹn káwọn yẹn fi lè rí zero eight one zero four five three three three seven two three ẹ dákun ẹ bá mi táàkì ká mi kọ four one nine sí nọ́mbà yẹn ẹ bá mi ẹ bá mi fi four one nine ẹ bá mi fi sí nọ́mbà yẹn yẹn tuntun pé ẹni mi ṣe yẹn zero eight one zero four five three three three seven two three three four one nine mo ní nọ́mbà yẹn nọ́mbà tí mo pè yẹn ẹ lákòó ẹ bá mi tag ẹ bá mi gbé jáde anybody tẹ bá ti rí nọ́mbà yẹn tó bá ní ẹ òun palmpay opay oníkíní kan ni o irọ́ ni irọ́ ni bàbá ńlá orí ẹni yá orí ẹni pé Táíwò ẹ ṣeun ẹ ṣeun four one nine this number is four one nine God bless you yóò da fẹ́fẹ́ nìyẹn ẹ ṣeun gan nọ́mbà yẹn four one nine ni olè olè pọ́nbélé ń lẹ́nu yẹn olè ń ní sẹ́pẹ́ ẹ̀ńtà dẹ̀ ń bá ṣiṣẹ́ àbá ní káfíńtà fílẹ̀ káfílẹ̀ káfílẹ̀ àti gbégbèsè lé lórí mo ti ní kí bàbá kan wọ́n ní nǹkan gan bàbá ní tó bá wá sẹ́ńtà mọ̀ ń kọ́ táwọn bá rẹ̀ ti lè wọ́n ní nǹkan parí nù ohun tó ká mi lápá kò nìyẹn ṣùgbọ́n ẹni yẹn four one nine òun ẹni yẹn lórí péjì wa àwo ò sẹ́ndì irú comment section bí comment section báyìí kéèyàn kan wá béèrè pé bàbá please your number ká wá drop number rárá o wàá lọ wo fídíò wàá wá rí nọ́mbà bàbá wàá rí bíbẹ̀ àbí kó pe nọ́mbà ti tèmi gangan àbí kó pe àbí kọ́ pé zero nine zero twenty seventeen nineteen ninety nine nọ́mbà wa ó nìyẹn ẹ ṣeun ẹ ṣeun jàre Táíwò látẹ̀kù ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ àwọn èèyàn ti kó sọ́wọ́ ẹni yìí wọ́n ti kó sí lọ́wọ́ wọ́n ti kó sí lọ́wọ́ tán ti lọ́n tán sẹ́ǹdì owó sí four one nine dẹ́ni four one nine kì í sórí péjì ogo péjì wa ogo péjì wa méjèèje àwọn ò sẹ́ǹdì nọ́mbà sí yàn ní comment section tá a bá chaàtì pẹ̀lú èèyàn á nìkan lọ sórí WhatsApp àwọn ò báyàn chat lórí Facebook àbáyàn sọ̀rọ̀ lórí Facebook ẹni pẹ́ lómi wa send message sí wa gan ká tó reply gan ó máa ń pẹ́ ọ̀nà jìn orí TikTok ẹni pẹ́ à reply àwọn tá a bá reply gan lórí TikTok ọ̀nà ó pẹ́ mo fi ọlọ́run ba mo fi bẹ̀rẹ̀ ọgbọ́n ẹni tẹ́ ń bèrè pé sí àbá ti ti abíjọ́dé àti dé o àti dé àti dé àti wà lógbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ gangan lèmi gangan ni mo wà báyìí àwọn èèyàn rẹ̀ ti àwọn èèyàn ti ń tú tìkẹ́tìkẹ́tìkẹ́tìkẹ́ ètò ìtọ́jú ara ẹ káwẹ̀ tó dé tọ́jú ara ẹ káwẹ̀ tó dé àwẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ tọ́jú ara ẹ ẹ̀rọ kan mi ṣe à program yìí gbogbo ẹ̀yin ará Abidjan mo ń bọ̀ akíyín o mi ò tí ì wá gí mi ò tí ì ṣe program mi ò tí ì ṣe program àbọ̀ Abidjan gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè fún àbọ̀ Abidjan ọ̀sẹ̀ àbọ̀ Abidjan à ń lọ́wọ́ ni njẹ́ wá ṣe mistake ìgbà tán ṣe lọ́sàn-án ní gan bá ti rẹ́kọ̀dù ẹ̀. akí gbogbo ẹ̀yin tá a nàìjíríà ṣe gan adúpẹ́ gbogbo ẹ̀yin ará Abidjan thank you very much thank you very much zero nine zero twenty seventeen nineteen ninety nine zero nine zero twenty seventeen nineteen ninety nine Number, wa òun nìyẹn nọ́mbà tá a pè tí wọ́n bá ti bá wa táàgì yẹn this number is four one nine yẹn ó lè lẹ́ni yẹn ó lè ó lè ó lè ó lè ní ó lè ẹ̀yin èèyàn gẹ́gẹ́ bá mi pè é kẹ́kígbe ó lè lórí pé kókó lórí péjì wa ó lè ó lè ó lè ní ó lè ó lè ó lè ní yóò dẹ̀ kó tiẹ̀ tọ́ pé a máa tá a mú láìpẹ́ yìí yóò ṣẹ̀wọ̀n tí àwa ní ká fílẹ̀ mi ò ní gbà tí ó ṣe ẹ̀wọ̀n mo fi ọlọ́wọ́ ba mo fi bẹ̀ wá ẹ bá wa a program ẹ kó kan àwọn èèyàn ẹ kó kan wọn lára ẹ ṣé bàbá ẹ ṣé ẹ ṣeun tó pera rẹ̀ ní four one nine ni o tó pera rẹ̀ ní ẹgbẹ̀jì ògbómọ̀ṣọ́ four one nine four one nine ni ẹ bá mi tuntun táàgì ẹ bá mi táàgì ẹ ẹ bá mi tuntun ṣe dáadáa ẹ bá mi táàgì ẹ olè olè ní ẹ ṣeun bọ̀dá adé adé òjò kìnnìkan ẹ ṣe mo dúpẹ́ ẹ bá mi táàgì ẹ bá mi ṣíà prógrámù yìí ẹ jẹ́ káwọn èèyàn rí i irú àwọn yìí ni ó yẹ kí bàbá ṣe program irú wọn ni ó yẹ kí bàbá ṣe program nígbà táwọn èlé táwọn yẹn bá ṣe program bàbá sọ pé àwọn ò tí ì ráyè gbé títà àwọn tán pé àwọn táwọn kó tí wọn máa pera wọn lẹ́gbẹ̀jì àwọn ni ó yẹ kí bàbá ṣe program àwọn ni ó yẹ kí bàbá ṣe program ẹ jẹ́ ká tútù fọkọ̀pọ̀ ẹni olè olè ní olè olè olè ní four one nine ni alẹ́ mi gangan rí ẹnìyẹn mi gangan ṣe é ta ló ń pè yí sẹ́ni yóò rí ká ṣe program yẹn wọ́n ni four one nine lẹ́ni yẹn four one nine four one nine ó ń pera ẹ̀ ó ń pera ẹ̀ ó ń pera ẹ̀ lẹ́gbẹ̀jì olè olè olè olè lẹ́ni yẹn ẹ bá mi share program ẹ share ẹ share ẹ kó tẹ gbogbo àwọn èèyàn lọ́wọ́ four one nine lẹ́ni yẹn kì í ṣe abẹ́gbẹ̀jì o kì í ṣe ẹ̀gbẹ̀jì o kì í ṣe ẹ̀gbẹ̀jì ẹ̀gbẹ̀jì ti wà lógbómọ̀ṣọ́ àbá ti ń dá àwọn èèyàn lóun lọ́wọ́ ìwọ náà máa bọ̀ máa bọ̀ ń lógbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ máa bọ̀ àti dé látàbí ká tó tó travel padà tó ń travel o à ń lọ London o ká tó lọ ìwọ náà máa bọ̀ wá tọ́jú ara ẹ o àbú Abidjan ti dé àbú Abidjan ń bọ̀ lọ́nà promo wa náà dẹ̀ ń bọ̀ wẹ̀ ń tẹ́ bèrè fún product product wa o ṣùgbọ́n ẹ ká kọ́ treat fọkànpọ̀ ẹni o lè four one nine ní ẹ bá mi ṣe ẹ ẹ bá mi tágẹ̀ ẹ káwọn èèyàn ẹ ká tágẹ̀ four one nine o lè ní o lè o lè o lè o lè o lè bàrà o bàrà o bàrà o o lè ó lé e ó lè ẹ dákun ẹ bá mi ṣíà prógrámù yẹn ẹ bá mi ṣíà ẹ bá mi ṣíà ẹ ẹ bá mi ṣíà ẹ ẹ bá mi ṣíà ẹ dáadáa ẹ bá mi ṣíà ẹ ẹ káwọn èèyàn rí ẹ káwọn èèyàn rí káwọn èèyàn tí ò bá kó sí tó bá wípé èèyàn lẹni tó fẹ́ kó sí ń kọ́ ìwọ náà táìpù kọ́ four one nine sí kó náà kó náà rí àló fọ́lọ̀ gbogbo péjì wa yóò wá lọ bóde wọ́n sẹ́dẹ̀ yóò wá lọ pé òun ẹ̀gbẹ̀jì àló ṣe ó ṣe fún mi ó ṣe fún mi báwo mo wá ní káwọn èèyàn sẹ́ndì nọ́mbà mo wá ní kí sẹ́kẹ́tìrì mi kí sẹ́kẹ́tìrì mi máa bá sọ̀rọ̀ sẹ́kẹ́tìrì mi máa bá sọ pé à bàbá ẹ dákun ọkọ mi ti fẹ́ ẹ náà mi pa wá wá ní kí oníṣẹ́kẹ́tìrì mi ní kó sẹ́ndì owó wípé òun á gbé ẹrù wá òun á gbé wá mo ní kí sẹ́kẹ́tìrì mi sọ pé Kaduna lòun wá ó lóun á wá Kaduna pé kó sẹ́ndì owó òun ń bọ̀ bàbá ti ráàyè láti wọ́n ọtí pé wọ́n ti píkì kọ̀nà kọ́ tó wá sọ wípé wọ́n bọ̀ sẹ́ndì àwọn bàbá ó gbé ẹrù wá bọ̀ ní kínní àwa mo mo mo track ẹ track ẹ track ẹ mo ọjọ́ yẹn mo tún tan mo tan location mi mo tún send link sí kó kàn lọ click location yẹn báyìí wèrè wèrè jápa ni a ó lọ click ẹ bẹ́ẹ̀ ni a fi monitor ẹ̀ ó lè ní o ó lè gbogbo ẹ̀yin tó four one nine ẹ bá mi type ẹ̀ four one nine lẹ́nu yẹn four one nine ó lè ó lè á ní mo rí tíráàkì kí n mọ̀ àló tún ó tún wá lọ ń lo nọ́mbà ẹ̀yin èèyàn ẹ̀yin tẹ́ ń ṣe pos tẹ́ ń wò wá ẹ má ẹ wà very very careful ẹ wà very very very very careful ẹ wà very very careful ó wá tún wá lọ sẹ́ndì uba kan ó wá ní ẹ tó ń bá ti dé òun ò ní báǹkì opay bàbá tèmi ò ní báǹkì ẹ gbọ́ bàbá ẹgbẹ̀jì ò ní báǹkì òun ò ní báǹkì kankan ọmọ tó pé tóun bá ti débi pos òun á sẹ́ndì àkáǹtì ká fọwọ́dù owó síbi bẹ̀ tá a bá ti fọwọ́dù owó síbi bẹ̀ òun á gbà á. sẹ́yìn pé tó wá wípé a lọ track ẹ tó a lọ bó ṣe rẹ̀ ká lọ ká lọ track ẹ nìyẹn sẹ́yìn pé ó ní pos yìí á mú tiẹ̀ bá nìyẹn ẹ̀yin tẹ́yìn ṣe pos yẹn wà very very very very careful very very careful tó ló fẹ́ sẹ́ndì owó sí ẹni kó ṣe síbò mi kó wá ẹ má gbowó sódì rẹ̀ lẹ́yìn kó yẹn ṣe transfer àfi kẹ́kọ̀ọ́ fún ẹni dáràn o ẹni yẹn ò lè ní o ò lè ẹ bá mi táàgì nọ́mbà yẹn ká mi kọ four one nine four one nine four one nine ó lè ẹ bá mi ṣíà program bàbá mi ti dé bàbá mi wà lógbómọ̀ṣọ́ àti dé àwa náà ti dé látàbí jẹun ẹ rí i pé mo yọ ẹ̀kẹ́ mo jẹ àṣẹkẹ́ iṣẹ́ àṣẹkẹ́ nàbí ṣẹ́kẹ́ṣẹkẹ́ mo ṣàjọ oúnjẹ kan ní ọ̀dọ̀ wọn àwọn aráàlú òyìnbó náà sọ pé kí mo wọrí pé ayé tí mi ò rí jẹ ní Abidjan pé màá jẹ irọ́ ni mo jayé lábìjan mo jayé ah, mo jayé mo jẹ ṣẹ̀kẹ́ mo jẹ ẹran ọ̀gbẹ́ ah, ah, kí ló tún kù kí ló kù kí ló kù wọn ò fún mi ní nǹkan àlejò dé ṣùgbọ́n mo nítorí nǹkan àlejò kọ́ mo ṣe lọ àbàmì ní káwọn máa gba nǹkan àlejò tá a bá travel ṣùgbọ́n tí n bá lọ London màá gba òyìnbó òyìnbó màá fi ṣe nǹkan àlejò tó bá ní ìsọkúsọ mi pọ̀ mo gbà hmm. ẹ̀yin tá jẹ́ ẹ̀yin tá jẹ́ olólùfẹ́ mi tá jẹ́ olólùfẹ́ bàbá mi ẹ ṣí à prógrámù yìí ẹ ṣí à ẹ̀ ẹ ṣí à ẹ̀ ẹ mọ̀ bá mi ṣí à ẹ̀ ìwọ náà mọ̀ nídìí mi àbọ̀ ti rọ̀pọ̀ lé nídìí mi mọ́ wàá kí bàbá mi bàbá mi ò ní píkì kọ́ wàá pè mí wàá ní kí n gbé fóun fún wọn tí <laughs> wọn náà rí bọ́ ti nídìí mi nìyẹn fún díẹ̀ yìí ìwọ tó wà ń lo òyìnbó ẹ̀jẹ̀ sáré fún yín ní promo kan ìwọ́n tó wàá lo òyìnbó mu wà lógbòmọ̀sọ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ bàbá mi náà ní kí n jókòó síbi pé àwọn ń bọ̀ pé táwọn bá ti dá ẹ̀wò ẹ̀wò ò tí ì dé pé táwọn bá ti dá àwọn èèyàn lóòótọ́ pé àwọn ń bọ̀ abá mi lábẹ́ ẹ̀gí bíbí ìwọ tó àwọn kan fẹ́ bá wọn sọ̀rọ̀ tó wàá lo òyìnbó ni tó pè wọ́n tí wọn ò ráyè píkì kú ẹ pé nọ́mbà mi wàá bá wọn sọ̀rọ̀ ó yá máa pe nọ́mbà mi zero eight one thirty six twelve three three three three wàá bá wọn sọ̀rọ̀ ẹ̀gbọ́n kan sẹ́ndì owó sí wa a ti parí iṣẹ́ yín o mi ò rí nọ́mbà yín mọ́ ni o Abidjan fọ́mátì gbogbo kíní mi o mi ò rí mi o ẹ̀sán almost ó tẹ ẹ̀sán pọ̀ bóyá ń wò mí lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí ẹ dákun ẹ tún mi mẹ́sẹ̀gì sẹ́yìn ti wà nú mọ́tò mi ẹ sẹ́ndì àdírẹ́sì kan gbogbo mẹ́sẹ̀gì sí DHL ṣùgbọ́n iṣẹ́ ti WhatsApp mi ti expire àdẹ̀fẹ́ download mi wọ́n gbọ́n mi jáde wọ́n ní GB WhatsApp ni mo ń lò ẹ dákun ìwọ tó fẹ́ bá bá mi sọ̀rọ̀ tó wà ń lo òyìnbó ni o mo fẹ́ bá wọn sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ bá bẹ́ẹ̀ wọn píkì kó ẹ pè mí pè mí báyìí báyìí báyìí báyìí wà bá wọn sọ̀rọ̀ zero eight one thirty six twelve three three three three zero eight one thirty six twelve three three three three nọ́mbà ti tèmi gangan nìyẹn lẹ́yìn òní tó bá tó bá pè mí lọ́la mo lè kàn lábùkù o ṣùgbọ́n tó bá lówó lọ́wọ́ tí màá fi wọ mọ́tò láti ìlú mi wá sógbómọ̀ṣọ́ màá bẹ́ẹ̀ wá èmi ò níṣẹ́ kankan tí mò ń ṣe jùṣẹ́ yìí náà lọ tó bá pè mí fèmí lówó èmi ò bọ̀ wá wà bá wọn sọ̀rọ̀ má dẹ̀ bẹ́ gbèsè má dẹ̀ sẹ́ndì ẹ̀ sí ẹ̀ sẹ̀fínì tó bá ní mo láìkì owó ìwọ náà mọ̀ láìkì owó hmm, mọ̀ láìkì owó sọ fún bàbá mi pé mo gba ẹ̀ ẹ̀ àwọn èèyàn ti ń pè o mi ò ní ọ̀pẹ mi ẹ jẹ́ ń wò ẹnìyẹn ti pè mí ẹ jẹ́ ń wò. hello. hello. hello. ta ni. Ah. ṣe láti ìlú òyìnbó nàbí nọ́mbà nàìjíríà lẹ fi ń pè mí mo ní ẹ má pè mí láti nàìjíríà ará ìlú òyìnbó mo ń bá ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin ará nàìjíríà ti bá ń ṣe tó ará ìlú òyìnbó mo ń bá ṣe lọ́wọ́ ẹ má pè mí ará ìlú òyìnbó ará ìlú òyìnbó ni mo ní kó mẹ́sẹ̀gì mi wọ́ọ̀sà mi ò ní ọ̀pẹ̀ mi dàrẹ́tì lọ́wọ́ pè mí dàrẹ́tì tí má kàn lábùkù mọ́ bínú o mẹ́sẹ̀gì mi whatsapp wọ́n fẹ́ bá bàbá mi sọ̀rọ̀ òun náírà lóyìnbó zero eight one thirty six twelve three three three ìyá tó pè mí náà pé ẹni tó rí ni tó mọ́ni lójú ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọ̀pọ̀ èèyàn ni wọ́n fi téèyàn wà ìyá ń pè mí kọ́ sọ nǹkan tó fẹ́ sọ màá dán lóhùn tó ọtí ẹ̀ pè mí wọlé àdúpẹ́ lọ́wọ́ yín àwọn ìyàwó ẹ̀ ẹlòmíì ni ó ṣe programu ní òrìlẹ̀ yẹn kankan pé mo ṣe programu ọ̀dẹ̀ ń pè mí ah, ah, thank you very much wọ́n tó fẹ́ bá wọn sọ̀rọ̀ tí wọn ò píkì kú ẹ for opportunity yẹn fi pè mí pé mo wà lógbòmọ̀sọ̀ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ fi pè mí fi pè mí kọ́ fi bá wọn sọ̀rọ̀ zero eight one thirty six twelve three three three three mi ò ní ẹ pè dàrẹ́ẹ̀tì o fóò bátìrì fóò mi ò dá o ẹ̀pẹ́ náà àti wà nàìjíríà o ìgbà táwa ní àwa àwọn abíjẹmọ̀ gbádùn náà o abíjẹmọ̀ gbádùn ah mo ti gbà wọ́n kọ́ mi léde o ah bọ̀njú ẹ̀yà ara abíjan bọ̀njú ah ṣé bọ̀njú ni àbí èmi ìrántí mọ́ o aráàlú òyìnbó ló pè mí hello hello láti ìlú wo la ti ń pè mí. láti US ẹ lọ wá nọ́mbà WhatsApp ẹ pè mí ní orí WhatsApp mi ẹ mọ́ pè mí dàrẹ́tì ẹ pè mí ẹ lọ ẹ WhatsApp ní ká ti pè mí ẹ fi ráàyè bá wọn sọ̀rọ̀ ṣe ti gbọ́ ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ wá jẹ báyìí tí wọn náà ti rí àwọn ará lóyìnbó náà ti ń pè wọn ìwọ náà try ìwọ tó wà ń lóyìnbó tí n bá fi lè kú omi tó bá fi pè mí ń gbowó lọ́wọ́ ẹ láti fi bá wọn sọ̀rọ̀ ìwọ tó fẹ́ bá wọn sọ̀rọ̀ mo fẹ́ fi ṣe welcome to Nigeria padà ni wípé mo lọ Abidjan mo dé ah, ẹ wo màá ròyìn o ṣùgbọ́n mo sáà ń bọ̀ mi ò tí ì ṣe tán ni màá ròyìn màá ròyìn Abidjan ẹ̀yin Abidjan ṣe ń wo àwọn ará Abidjan lọ ti wò mí o <laughs> àwọn ará Abidjan ẹ bá ń ṣe ẹ ṣeun four one nine lẹ́nu yẹn four one nine ń ní four one nine ń ní ń ní ń ní zero eight one thirty six twelve three three three three zero eight one thirty six twelve. three three three three àti tèmi ngangan nìyẹn zero wọ́n wà tó fẹ́ bá mi sọ̀rọ̀ ní ìsín ní ìsín ní o ní ìsín ní ìsín lẹ́yìn ìsín o ti parí nìyẹn o lẹ́yìn ìsín o ṣe kí ni o ti parí òun o a lè bùnmí nìkan bùnmí oṣù ọkọ mi kẹ́hìndé lórúkọ mi bùnmí bùnmí ń tó lọ bùnmí ń kọ́ ààbò ní bùnmí mọ́ ẹ̀yára bíjan ẹ̀yára nàìjíríà náà mo ti padà dé mo ní mi ò tí ní wá nàìjíríà ah, ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe ṣùgbọ́n pàtí mo dé nàìjíríà yìí náà ah, ẹ wo ẹ̀yin nàìjíríà mọ̀ ẹ̀ ká parọ́ nàìjíríà dáa nàìjíríà dáa ọ̀rọ̀ tí mo sọ ẹlòmíì lè bínú tó fẹ́ bínú bínú nàìjíríà mọ̀ dáa kọ́lọ̀ kọ́ba kọ́ba kó sí àwọn olórí wa ni o nàìjíríà dá o àwọn táwọn pé pó wọn ta ní ráìsì wọn abíjẹta lóníyẹn tán ta ráìsì oníyẹn tán ta nǹkan wọn o ẹ dákọ̀ bá mi ṣíà prógrámù ìwọ tó fẹ́ pẹ̀tọ̀ wá lóyìnbó tó fẹ́ bá bá mi sọ̀rọ̀ pè mí zero eight one thirty six twelve three three three three ó ṣe kí ni ó dàbọ̀ mo máa ṣe prógrámù tójú mi rí nílùú Abidjan mo kí gbogbo ẹ̀yin ará Côte d'Ivoire ẹ̀ bọ́njú bọ́njú pẹ̀sẹ̀ mo kí yàá madam madam mo kí gbogbo ẹ̀yin fà á já wọ́n fà mí já lọ́dún Abidjan ah ẹ wo wọ́n fún mi ní ah, àwọn Abidjan ń láìkì fàájì láàárọ̀ kùtùkùtù ilé fàájì ni lọ́sàn-án fàájì lálẹ́ fàájì mi ò fẹ́ mọ̀nà lé mọ́ ganan ṣùgbọ́n aṣáàdúpẹ́ àti wà nàìjíríà padà gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ rí bàbá mi bàbá mi ti wà ní ìlú Ògbómọ̀ṣọ́ mọ́ wà ní ọ̀la tọ́sídẹ̀ẹ́ dẹ̀ mọ́ wà friday tó bá ti di saturday sunday monday máa bọ̀ ẹ̀yẹ kan tó ti pè mí o ẹ̀gẹ́ tuntun gbé ta ni hello ẹ káàsán láti ìlú wo lẹ ti ń pè láti Lagos mo ní káwọn ará Èkó mọ́ pè mí ẹ̀yin ará Èkó ẹ mọ́ pè mí ẹ̀yin ará Èkó mo ní ẹ mọ́ pè mí ẹ gbọ́rọ̀ ẹ̀yin ará Èkó ẹ mọ́ pè mí èmi gan ṣe mistake wọ́n pe nọ́mbà ipa ní ìsìn ẹ mọ́ pè mí ẹ lọ máa send message sórí WhatsApp send message sórí WhatsApp kí n tó kúrò bí bàbá mi ò dẹ lóhùn bonus nǹkan tẹ́mi mú bọ̀ láti ìlú Abidjan nù o ẹ̀yin aráàlú òyìnbó tẹ́ fẹ́ gbà mí lálejò ó ní mo fi sọ fún yín wípé <laughs> dákun kí bàbá mi tó dé n lèmi ti fẹ́ dé sí London ìwọ owó lọ lé tọ́ lé tó àlejò mi gbà nílùú London private chat mi ní London pé à ah, ọmọọba ò dé sọ́dọ̀ mi tí bàbá mi náà bá dé o ká dé sọ́dọ̀ ẹ mẹ́sẹ̀gì mi ẹni iná tó ti pe o tatu lélẹ̀ hello ah sáà dágò bí lè báyìí ṣé fóun yóò ní kú nísìnyí báyìí ẹ wọ ẹ ká sáré dá àwọn tó wà ń lo òyìnbó tí wọ́n ti ń pè mí ẹ ká sáré dá wọn lóhùn kí bàbá mi dá wọn lóhùn ìwọ tó wà nàìjíríà àfojúdi yín o ẹ̀yin ẹ wá sógbómọ̀ṣọ́ tẹ bá ti dógbómọ̀ṣọ́ ẹ sọ fọlọ́kadà bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ alájú sùlẹ̀mọ́ làwọn alẹ́gbẹ̀jì ògbómọ̀ṣọ́ wọn gbé dọ́dọ̀ wa ẹ wo ó lè lẹ́ni yẹn four one nine ń lẹ́ni tí mo ju nọ́mbà rẹ̀ yẹn four one nine ẹ bá mi share program yìí thank you very much àbọ̀ abíjẹ́ ti ń bọ̀ o ọ̀sẹ̀ àbọ̀ abíjẹ́ náà wà ní títà tó ń gbóná àbọ̀ abíjẹ ó ń bọ̀ lọ́nà ẹ eh, bye bye for now bye bye ẹ̀yin olólùfẹ́ mi bọ́njú bọ́njú bọ́n ṣe àbá mi tiẹ̀ ti gbé jù mí lè mi ti èmi ti gba tí mo dé nàìjíríà bí mo ti cross border mo ti gbàgbé gbogbo èdè tán kọ́ mi.